um, it's one of the reason why a lot of women are not respected. Is one of the reason because a man, most men that have seen that experience that kind of a thing, then go see every other woman as the same. Thank you, Uche. <laughs> Thank you, my brother. <laughs> They see every other woman as the same. You dey abroad as a man, you dey hustle sixteen hours to make ends meet you go still send money to your family back home woman dey buy property some of you cannot buy as a man woman dey hustle as she dey hustle she still dey use you do hustle dey buy property the property you cannot buy and some of you men wey dey live inside one room apartment dey rent one room for people apart um, building whether na three bedroom you now share it as a man whether na a whole house you rent a room you now go and meet a woman that has a whole house has her own work she's doing you will say you are befriending such woman a single mother that has her own children ẹ kálẹ̀ àǹtí yẹmi that has children are the father of her children are somewhere giving monthly allowance you go come join that woman as boyfriend she go dey collect from you tell me why she will not do better than you she go collect from you not only you This thing is coming from a story i was told today about a, a woman not even a lady a woman in her fifties wey get several men she dey date for dis america she dey date all dis men dey say more than three or four i be close to five men and those men no know each other she dey work o oh. no be say she no dey work but dey say she no dey touch her money at all her money na to save na those men dey pay her bills You see how stupid, how foolish some of you men are. If you are in that shoe, where one woman dey somewhere because she is a single mother, you can't say you dey date am. When does dating equals to giving money? When does when has it become because I'm dating somebody, I have to pay her bills as a man? na both of una dey enjoy each other you dey enjoy am she dey enjoy you and this lady according to what i was told this woman part of those men whether two of them, of them or three of them na from there she dey collect money wey she dey take pay her mortgage dey give her on monthly basis whether she come out or otu mokpa no know whether na ordinary man she take talk to them, i no know but i wonder in this country wey people dey hustle wey you need to prepare for your old age country wey be say di kind work we dey do as stressful work as a man you con say because you want to do kerewa you want because of one punani your sixteen hours job that you are doing abi na twelve hours you go con dey carry out of the money dey give woman no be say the woman na your wife o just because she dey side your side chicken abi your girlfriend abi your woman friend the one wey go give her money for mortgage is different from the one that will buy grocery the one that will buy grocery is different from the one that will pay utility na say na so she gather these men and na so she dey collect from every one of them and they they give her i say shey from this uh, that is some people are doing eighteen dollar per hour twenty dollar per hour is it from that money they are giving awoof is what led those men to her <laughs> onídòkúdò ni wọn <laughs> nílùú òyìnbó tán bá tiẹ̀ ń lu olú orí obìnrin ní àbúrò ní nàìjíríà wọ́n tún rí orí yín lò nílùú òyìnbó is enough yeah she's doing hook cup stylishly that is nothing but hook cup. but the men do not know pé àwọn pọ̀ lọ́wọ́ ẹ̀ bó ṣe manage tán fi mọ̀ tí yé mi how she dey manage wey those men no know say dem plenty wey she gather. oh Somebody said most men that does their does that here in Houston are into something else, not their hard-earned money. Eh. Ah. àti ẹ̀gbọ́ the ones that are giving her tashere that are giving her maybe two hundred dollar ìyẹn tiẹ̀ ṣe gbọ́ hundred dollar per month but why will a woman put you on a bill because you are dating her ó ń ṣiṣẹ́ Fúnkẹ́ Babalọ́lá she the lady is working they say she is working maybe those men are yahoo guys òkè èèyàn kan ti sọ́nà páwọn tó ń ṣerú ẹ̀ ní Texas wípé are men that don't have that are into other source of income so maybe because when I heard that story I say nílùú òyìnbó yìí in this country wey be say <laughs> by the time you pay this you pay that you pay this you pay this before you know it lèèyàn ń kó owó fún obìnrin bá sanwó lé buy her grocery monthly pay for her utility and her and her kíná ń porúkọ kíní internet tá à ń wò yìí they will still pay it for her the thing sweet ni that is why they are giving her allowance. Eh, ah. <laughs> wọn ò wá ṣerú ẹ̀ rí ibi tó sweet dé they have never tasted something like that kayamata ló ń ṣiṣẹ́ a jẹ́ pé wọ́n ti wọ kòtò ayé kòtò rèé ẹ wá wo kòtò Comcast thank you Sunday Ọlálẹ́yẹ wọ́n ti wọ kòtò ayé nìyẹn <laughs> see this my brother Who alata? the man dey work na work He dey dey watch this video na tomorrow he go call comot He go still reach house package awo alata shey na this kind person woman go come collect im money na cause dem suppose to cause that woman o eh? because mo rò pé how báwo ló ṣe ṣe number one of <laughs> so five women almost five men at a there is nothing wrong in giving their girlfriend money aunty ah okay mi ò sọ pé anything wrong but eh, ṣó gbọ́dọ̀ jẹ́ oṣooṣù tóbìnrin yẹn náà dẹ̀ ń ṣiṣẹ́ ẹ má bínú bá ṣe ń wo nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni o mi ì sọ pé bad tọkùnrin ọkọ téèyàn ń fẹ́ tó bá fúnyàn lówó pé gbà once a while bọ̀ ṣé kọ́ máa bí kọ́ máa bá sanwó ilé nílùú òyìnbó tí òun ṣàwọn lọ́kọ ẹ̀ Dàìvọ̀ Símà lẹ́ni tá à ń sọ yìí tó mà ti láwọn ọmọ so àwọn boyfriend náà máa máa sanwó lé e ní àṣepàṣì yẹn àṣì okay I give up I give up ah, ìyẹn náà tiẹ̀ ti da anyway <laughs> ah no wonder wàhálà ọkùnrin mi ò lè kéré òkò délé no because ah ọkùnrin mi ò lè kó èrè oko délé Memphis ta ló pa Mohbad báwo ẹ kúrò jèrè how are you ṣàlàfíà lẹwà I want to call you I keep forgetting ah ṣébi kọ́ máa ba san rẹ́ǹtì ni <laughs> ìdá mẹ́wàá ni <laughs> wàhálà èèyàn ọkùnrin mi ìpìtì yìí torí ẹ̀ ní jókòó jẹ́ you will not sit in one place always eh, ibi ẹ lè jókòó sójú kan ẹ lè jókòó àfi bí àfi ṣe bóyá ṣe nǹkan mọ oúnjẹ fáwọn yẹn náà ni Ọlọ́run ló mọ̀ <laughs> wọ́n sọ mortgage àwọn wèrè òde nílé lórí o wọ́n sọ mortgage wọ́n ní kan nú wọn ilé tó ń gbé ó rẹ́ǹtì yàrá kan ni inú yàrá kan ló ti lọ ń dún ẹni tó lódìdí ilé <laughs> Alade. Okay, somebody say I just deliver one man who fell into such mumu pot. It's a pit. In high don clear now as Agbenu no fit gather money again. <laughs> Ìyẹn náà da. Ìyẹn náà da. Wàláì. Somebody èèyàn ń gbénu yàrá kan. Ó ń gbé yàrá kan. Ó wá lọ ń fẹ́ ẹni tó ní ilé odidi ilé. Ó tún wá ń fún ní owó. <laughs> wàhálà ogun ìdílé tẹ̀lé ẹ̀dá amẹ́ríkà ẹ̀yin ọkùnrin tẹ bá ń ṣe irú ẹ̀ àwọn tó ń ṣe yín ò padà lẹ́yìn yín wọ́n ṣe yín títí wọ́n pa yín wọ́n ṣe yín dé amẹ́ríkà wọ́n ṣe é dé amẹ́ríkà ó lọ yá rẹ́ǹtì yàrá kan òun bá wọn ṣí àtọ́ílẹ̀tì nílùú òyìnbó ó wá lọ ń fẹ́ there is nothing wrong in that àǹtí àdùnní ok ẹ ẹ má bínú o èmi máa ń láìkì ká máa fi nǹkan ká máa fi ṣírò ara wa gbogbo abiyamọ tó bá ní kò sí nǹkan tó rọ́ǹgì ń bẹ̀ ṣé ọmọ yín ọkùnrin kí obìnrin kan mú má bẹ́ kí ọmọ yẹn máa gbénu yàrá kan kó wàá máa lọ sanwó ẹni tó ń gbé odidi ilé ṣe gbàdúrà rú ẹ̀ there is nothing wrong in that kí ọkùnrin máa gbénu yàrá kan kó wàá máa lọ fún ẹni tó ń gbé odidi ilé lówó láti máa fi kówó ilé láì ṣe ìyàwó ẹ̀ láì ṣe ìyàwó ẹ̀ ah ah there is nothing wrong with that there is a lot ojú lásán kọ́ ayé ń ṣe bọ̀bọ̀ yẹn ó rẹ́ǹtì yàrá kan kò rẹ́ǹtì odidi ilé tiẹ̀ o yàrá kan ló rẹ́ǹtì o ní ọ̀dọ̀ single mother tó ti láwọn ọmọ tiẹ̀ tó jẹ́ divorcee. Ah. ayé àwọn ayé wẹrẹ ló tẹ̀lé hmm. àwọn ayé wẹrẹ ló tẹ̀lé eh, tó bá di ọjọ́ that is the power of sweet pom pom ah, orí mi ẹlẹ́dàá mi má jẹ́ kọ́ ọmọ mi lọ àwọn ọmọ mi ọkùnrin lọ tẹ́sí sweet pom pom tí ò ní jẹ́ kó rí wọn pé o ẹlẹ́dàá mi ṣàánú mi. kò gbé bẹ́ẹ̀ alónílé tiẹ̀ onílé tiẹ̀ premium ló ń san ó dáa give up wàhálà mi lẹ́yìn mi ní energy fún argument lálẹ́ yìí ẹlẹ́dàá mi ṣàánú mi pọ́ńpù ọ̀mù tọmọ mi á tèèstì tí ò ní mọ̀nà ilé tí ò ní ro tara ẹ̀ mọ́ tí ò ní tọ́jú ara ẹ̀ tá a gbàgbé ara ẹ̀ tá a máa fi fara ṣiṣẹ́ fúnyàwó ẹlòmíì tó ti bímọ fọkùnrin míì tí òun ṣe pé yàwó tó fẹ́ fẹ́ ẹlẹ́dàá mi máa jẹun rí ẹ̀ láìkí ilé tó ṣe kinní ni kò láìkí ilé tó tóbi ah ok a wá fi yàrá kan lẹ̀ a lọ sílé ẹni tó ń gbé odidi ilé gbogbo ibi tó máa wọ̀ ń bẹ̀ òjúyún yàrá àti kíṣìn lọ tó bá ti dóbò tán á kúrò ń bẹ̀ padà lọ sínú yàrá kan tó ń gbé a fowó lẹ̀ ń parí oṣù ah èdì èdì ni èdì kò ń ṣojú lásán <laughs> ọlọ́run máa yẹ káwọn ọmọ wa ṣe rìn ọlọ́run má jẹ́ káwọn ọmọ wa ṣe rìn ẹlòmíì sìn ìmí inú àwọn ọkùnrin yẹn ó níyàwó sílé àtàwọn ọmọ oní nàìjíríà tó ń promise wọn kóun máa tó wá kó wọn ìmí nínú àwọn ọkùnrin yẹn ọmọ àti ọmọ wà nàìjíríà tó lè má fowó ránṣẹ́ sí wọn regularly kò burú ìyẹn náà ti da sweet pom pom ló taste kó máa jẹ sweet pom pom antiretics ẹ kalẹ̀ sweet pompom mo fẹ́ lọ sùn sweet pompom tó ń taste yẹn náà dáa let him continue tasting and eating the sweet pompom ibi títí ẹ máa bàjẹ́ sí nìyẹn kì í ṣe pé because eh, nílùú òyìnbó tẹ́nitì lè ṣẹlẹ̀ at any time private titan offering ni ah ó <laughs> oh yá what other name ìtòrógbò love <laughs> ẹ tún ti dé lálẹ́ yìí mi ní stamina fẹ́ la fún ẹ̀rín tẹ fún mi lálẹ́ àná yẹn ìsorógbó love private tithe and offering àwọn obìnrin gbẹ̀yìn ọlọ́run o obìnrin tó bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ọlọ́run kò kò dẹ̀ bẹ̀rù kò dẹ̀ gbàdúrà rẹ̀ fáwọn ọmọ tiẹ̀ náà àbà àbà kì í ṣe pé olówó olówó tiẹ̀ náà ń ṣiṣẹ́ àà àà. ó ń ṣiṣẹ́ náà obìnrin yìí ń ṣiṣẹ́ kò ń ṣe pé ẹni tó lè ralé lówó ló ṣe ralé bóyá ó rí àwọn ọkùnrin náà ló ti pa owó pọ̀ tó fi ralé yẹn ah <laughs> ah ó ń sọ pom-pom seed ìjọ eh, wo ló máa kó yanṣi pass yanṣi <laughs> yanṣi na yanṣi so yanṣi is not yanṣi yanṣi is not yanṣi. he can assist with grocery but it doesn't have to be all the time ọ̀tọ̀ lẹni tó ń ra grocery ẹ̀ àǹtí Yétúndé ẹni yìí tún lẹ́lòmíì tó ń bára grocery ọkùnrin mi ló ń ṣiṣẹ́ ti grocery ah àwọn obìnrin kan láyà o ọkùnrin mi ló ń ṣiṣẹ́ grocery ọkùnrin mi ló ń sanwó àwọn utility ah kí ló gbé sídìí <laughs> yáàṣì náà yáàṣì. owu àjọ ni ah. anyway wọ́n kí ni wọ́n ṣe máa ń pòwe yẹn náà i don't know how to say the òwe téèyàn kò bá <sighs> na so dem dey do <laughs> Eh, ọkùnrin mi ò obìnrin mi ò ní bẹ̀rù ọlọ́run o ó dẹ̀ bí ọmọ àti obìnrin ó bí ọmọ olọ́kùnrin olóbìnrin àìhòpò ah, <laughs> èyí tó rú ẹ̀ bá máa ṣẹlẹ̀ lójú ẹ̀ sí ọmọ títí ẹ̀ náà kò gbọ́dọ̀ sọ̀rọ̀ o kò gbọ́dọ̀ sọ̀rọ̀ torí nǹkan téèyàn bá gbìn wàá ka ó lè já àwọn ọmọ ẹ̀ náà máa ka ẹni tó bímọ owó kí ni ká pè yẹn they are paying for gas money àwọn kan tún máa ń sanwó car note ah! láì ṣèyàwó àìrìn jìnnà láìrẹ́ bukẹ́ ọ̀kẹ́rẹ́ eh? some also pay for car note for the woman ìyẹn náà wà okay kò bad tán bá lówó um, if they have money ah uche no vex <laughs> no vex my brother <laughs> i'm talking about guys guys wey dey abroad for america wey dey give women women wey get money dey still dey give the women money all in the name of say dem dey do knacking sin my question is that knacking sin is it not both of them that are enjoying it why pay yes i agree once in a while as a man you do something for your woman that is expected and it shouldn't be something that the woman should even ask a man who knows his onions should do it without the woman asking you know once in a while but somebody you are not married to somebody wey get pikin from another man no be say the man don kpai you come dey help the man eri wọn burú wàhálà ìwọ burú you come dey help the man they i mean the, we con dey pay the woman mortgage na im dem dey tell me say some men some women dey even pay car note for the woman my own is you wey dey pay mortgage for woman where you dey live how much you dey make to what the woman is making are you living in that house and you say i didn't carry you along they said it's not only that man that the lady has the lady has another man that is paying for utility in her house there is another one paying for grocery so she has them for different purpose for this abroad wey <laughs> sixteen hours make a day or minimum twelve hours make a day na if somebody go come say im go dey she get her own money come gather men wey dey pay her bills my question is The knacking wey dem dey knack am she no dey enjoy am my question is men wey dey do dat kain thing? are dey normal na so okpekuzu scars punani na so punani scars the man wants to call in to explain himself oya oh, call in oya oh, call in o oh. i know the man that wants to call in come and explain to us wetin man dey see wey go say <laughs> so if woman dey gather money you are living in one room apartment in a room sharing room for somewhere dey share room for a place you come dey go meet person wey dey for a whole um, single family house you dey help pay mortgage àkílẹ́sí ah, kọ́ Please leave your message for. for she they use african is a sense of entitlement from some greedy women men shouldn't enable me i i think it's wrong i think it's very very wrong i personally think it's very very wrong i think somebody that has conscience shouldn't do that that's what i think and i pity the men that are into such things because when the chips are down you will be on your own okay because that is savings for your life your retirement and everything and you are just dashing it out all because you want to do kerewa hello hello yeah my brother yes sir ẹ kalẹ ṣe ẹ english i have people who don't speak english who don't speak Yoruba. yeah, I actually know somebody that this kind of thing happened to. Uh, I've been watching the situation for like almost two years. Wow! But now got to, it got to a point where he couldn't cope with it no more. Um, or, oh, oh, eh, even the amount of money he spent, even on the children. The children is the children of mine is one. But he claims that he loves children, and he's trying to make them feel the kind of love he never felt. Oh. So, yeah, that's that's the thing. So how about his own children? He takes care of his children. He doesn't have he his own children. Oh, he takes care of his children too at home. Yeah. At home, and he yeah. takes care of this woman's children too. He, yes. So, okay. Now, now, Which is not bad if he has the money. are not here, but unfortunately. Oh, his children are not here. They are not here, yeah, but he takes good care of his children. Okay. Very well. But the uh, the the woman here, he liked her, but unfortunately, the woman now became like a wild dog and she was now dating someone else that he didn't know. So when he got to know about it, he got so traumatized by it. That was when I really know that ah, he loved that lady. Oh. But unfortunately for him, the lady felt what she was doing was okay. To the extent that the la- everybody in the lady's family here knows him. So they were now telling him that you deserve better that um, uh, she's cheating on you, this is that. By the end of the day, now he's, he's, I, I started to sit him down. I said, you are just wasting your time. Mm. Because there was one day they had an argument and the lady told him, you are a fool. Uh, you are talking to a house owner. And you are dẹ̀ lòún gbé, yàrá kan lọ̀gbẹ́ But this what? lady has like a five bedroom house. Yeah. So say you are talking to a house owner. And the person she was calling, uh, she was talking to calling a fool has really stood by her. He was even the one, she wasn't doing anything before. He was the one that encouraged her to go to school, that she became a nurse. And she's even earning more money than him, but she just felt entitled. And he didn't. Hold on. So when it was she was earning more money, he was still giving him money, giving her money. Yeah, for grocery and the children more. But at some point, when the guy realized that I'm done, this lady doesn't uh, appreciate this. Instead, she wants more. And uh, and at the when when uh, the guy realized it, and I told him, I said, just kill yourself because knowing that the lady was cheating, seeing somebody else, it made him a bit traumatized. And uh, that's when I knew that he really loves her. So the guy I cleared, and I told him, I said, you are just wasting your time. Uh, from the time he stopped giving her money, it's almost like um, seven months now. I know what the guy has been able to do, has been able to put money. In fact, most of his own debts that he he owes, that he abandoned, that he was doing nonsense, he has cleared most of those debts. So he was owing debts while he was giving the woman money. Yeah, like credit card debt and all that. He has cleared everything. Within after that seven months that we spoke, that he stopped giving her money, he, he has cleared all his debt. He's happy now and he's happy now and um, wow. he, he stabilized. It's just like his eye just clear. And every day he keep telling me that, ah, if not for you. I said, ah, this it doesn't make sense now. Whatever you are doing and it's, it's hmm. making life unbearable for you, you need to watch it. Even if it's a relationship you need to watch it. so you are well, anything you are doing that does not give you peace of mind, you just need to get off it. That, mm. like, and he he has gotten himself back. He's a happier guy now, and the girl is doing everything to bring him back. Never. And the reason is because her children sees him like a father, oh. and now oh. her children doesn't respect her no more because they knew the guy left because she was seeing somebody else. Where's the father of the children? He's dead. Oh, kò wá lè jẹ́ ntú. Hmm, he's there so those children now they sometimes they will call the guy they will be like oh we miss you i'll tell him don't go back there. Uh, once in a while you could send some gifts to the children once in a while because of your bond with them. You see, but you see, greed, greed. Yeah. That's how some women will lose good opportunity. Greed. Yes. <laughs> Can you <laughs> imagine? She and she feels that she's a beautiful girl. She feels that because she's beautiful, she's entitled to more. Oh, and I really? really appreciate you. I appreciate, I appreciate your stance on this topic because you are treating it from the perspective of reality. I hear some women saying that it's normal. It's not normal. Uh, like you said, both of them enjoy it together, which is true. That's what yeah. I think about relationship. We are both enjoying, yeah. so why should you pay me for yeah. anything? yeah, there are some women that are that are more privileged, that they won't be the one to give the guy once in a while. And a responsible man too should not wait for a woman to just be throwing money yes. like she's an ATM. That's why it doesn't mean it doesn't mean that you will not give once in a while, but when money exactly. is the foundation and the basis of a relationship, exactly. to me, yeah. it has is no more relationship. It's now yeah. a trade by butter. Yeah. And I was asking, I was asking a question in the chat that those women that think it is normal, will you like your own son to fall into that exactly. kind of trap? Exactly. come at Baowo. Ah ah. Thank you. Thank you. You're welcome. Thank you, my brother. If I I miss somebody's call, let me pick this call, then we stop. I don't I don't want to stay for too long this night, hey Joe. This is a transactional. Thank you, Oniola Adeoye. It has become transactional Hello. now. Hello. Good evening, ma. Good evening, my brother. How are you? Hallelujah. Alafia no. So, uh, that, I, I hope I'm clear, right? Yeah, very clear. Okay, so mine will be a mix of uh, Yoruba and English, and also uh, it will take a little longer for me to talk about this thing because, um, to be honest with you, uh, I've seen a lot of this. I've been a living witness. So it's common. No friends that are here in America. Huh? This thing is common here in America. Yeah, I, I, I know friends that are going through it that they still spoke with me two three days ago. Ah. I know like um, I know mothers that they are, if they have influenced their daughters to be living such lifestyle, and um, I know people that they're actually dead because of that circumstance. So, number one, to engage in such, there are two, three things to it. One, either their background could jẹ́ processed process tán told you i náà dàgbà nìyẹn. oh okay. that is one. So if that's the process but, of it, that wọn Okay. ọwọ́ lọ́wọ́ say listen, you know, they would not know differently. Hmm. They would hmm. do the same thing. Hmm. But I, I am two. thinking, sorry okay, to cut you short. Question. Hmm. I'm thinking of, you know, you are in a country where there is work already, you are working. Why do you think you need to depend on a man to pay your bills? you you get it especially my, if you're not married my, to that my man sister my sister hey. Eh. so there's this proverb in thing about me ló máa in wá that is what they tell them you use what you have to get what you don't have ah. and that is the policy most of them follow in as much as i can have casual sex with somebody i like why can't i have it for money is what they are turning benefit. So that means such and people then, have casual sex, right? No, they so if they can have that is their mentality. If they can have casual sex without commitment, why don't they just monetize it? Oh, you understand? Yeah, and call it friends with benefits. Transactional. So transactional. So that's the way it is. Mm. And I mentioned something earlier if that is the process that their mother or father had used to raise them, you cannot take it away from them because you will actually see some mothers that are married to five, six men mm. through such process that have different childs for five, six men just because they are waiting on future will, they're waiting mm. on hmm. benefits that will be coming from six different sources every month. Mm. And now, I will cite an example of somebody that passed on Uh, this guy passed on 2018 or 2019. He called me then. He's like, Inti mo máa ń rí yìí, I'm like, kí ló ń This is even a married lady. And only tí lady yìí bá she will say she wants to touch five, six stores before she returns back home. And ó máa wonder pé, look, ọmọ. Um, mẹ́ta méjì làwọn by then or mẹ́ta pé why are you going to five six different stores you know before you can buy what the household needs you know but then this lady had positioned different men to meet her at different stores. uh So there is no way there can be conflict, and each of them have their own week. uh Get it? So if she's going to a store this week, <laughs> she already programmed a guy that is coming to the store to meet her there and pick her up there and then return back to the store. So even when she parks at the store and you are monitoring her, like the vehicle is at the store, then you realize she already left with that man, and the man returns to load everything she needs from that store inside that car. She will still collect money from the husband at home for all those things other men are buying from outside into her car. And those are different weeks. They've positioned men to do that different weeks. And some of these guys are well to do, some of them are not well to do. And when you look at it, most ladies that engage in such, it's not like they are good in bed or whatever, but they are so manipulative and they involve and invoke a lot of stuff which are beyond the ordinary you know, because you're sleeping with her, you don't know what you're sleeping with. You're eating her food, you don't know what she had put in the food, you know, just to gain your interest and for you to gain her interest hmm. and for you to be committed to her. So even when you don't see her, you will be the one longing for her. And it got to a state that guys will even go to the stores ah. ahead, you know, to prepare for stuffs for her to just okay. come and pick up in case she cannot even see them. So that is that is happening. And another thing, most of these ladies that maybe wọ́n to pull into ọwọ́ one ò tó bóyá want to lọ gbé mortgage bóyá bí mortgage six hundred and fifty k and their hmm. income and their yearly income is like maybe eighty k and they wanting somebody to support them so the capacity wọn but bá ti mortgage more mọ́ then they will bring in different guys to be feeding that mortgage. so ọkùnrin tó bá rẹ̀ ti bá wọn ní àjọṣepọ̀ ó ti ṣí pension account pẹ̀lú wọn ibẹ̀ ni a máa dájọ́ sí so so so that's it you know so if she has a six fifty mortgage and she's earning one twenty k then debt income ratio you can tell it's above fifty five percent that way and then so báwo ló ṣe ń ṣe if she has to pay like five thousand dollars a month Do you hmm. get it? Maintenance, maintenance ṣì wà ń tax ṣì wà ń every other thing. Every other utility bill you wà ń bẹ̀ bẹ́ẹ̀ So so you will realize she will have a guy that will buy gas. Like meet me at the gas station. She will have a guy for Walmart. She ah. will have a guy for Costco. She ah. will have a guy for African store. Ah. That is what they, that is what they do now. I'm being honest with you. And If she's married, she will still return home and the husband will not know. If she's not married, she will say, I'm living my single life. What God cannot do does not exist. Eh, and that is what most of them are doing. And when you see those prayer groups, prayer lines, I want you to come there. they will tell you àwọn ojú ọlọ́run àwọn ojú náà ni but there are several men that is servicing that environment. so ojú ọlọ́run tó ń wò is those men that are servicing it àwọn ọlọ́run tí wọ́n ń wò kì í ṣe ọlọ́run tó wà lókè lójú ẹ̀ náà ń wò àwọn ọkùnrin tó bá ti gbórí wọlé ni wọ́n ń wojú wọn to continue to service it so even tẹ́yìn balẹ̀ tú ẹnìkan sílẹ̀ there are several other people that are in it. So you may think it's just one guy that is funding that six fifty thousand dollar home. It's not one guy. There are several of them. So they would never be emotional with one person. So wow. if that guy decides to go tomorrow, to hell with him. They don't care. Do you wow. know what I'm saying? Oh yeah, sure. So, so so it is happening. And I've seen a situation where if one nílé ọkọ gan she even re-strategized and when men are even, I mean, are supposed to be sending money to her, they'll be sending it to her mother's account. And when she's doing anything, superficially, extraordinarily, and anybody questions her, where are you getting this money from? Into my family, daddy, jáde ni pé mọ́mì mi náà yá mi Mommy, mọ́mì mi náà transfer owó sí mi ṣe body. but meanwhile àwọn ìyá burúkú for fọwọ́ kún over. let's my she want to bí yẹn and they have several accounts even when they say they travel they are going for vacation tó lọ Florida lẹ́ni somebody is already waiting there that open a pension account with them if they go to <laughs> pension uh, account tomorrow somebody is already there that open a pension account so these guys will be you know at the top of it like oh I'm dating a big girl oh I'm running it with a big girl but they are just being used so and guys that fall into such, most of them are guys that have deserted their friends. If either they have deserted their friends or they have deserted their family or Anthony Shiwaleti mm. to think that that's the, that's the next thing for them. And then when you meet such lady too, they will make sure like you have no connections with your friend again, with your family again. They will turn everybody around you so that before you know it, okay. you are done. So it's it's very common. I'm telling you, if you go wow. to court and you listen to divorce cases and things like that, you will see most guys are actually most same guys are actually accusing most of their wives or girlfriend for doing that. So mm. Otolito my drive like almost six hundred miles, láti log be or money school. You know, imigo gan, ó tó máa kó wá bá and if any other man is asking oh but you have a boyfriend in the house ó máa sọ fún wọn pé no òun kàn án lọ́wọ́ you know because wọ́n my back kanlẹ̀ débi pé ilé ẹyọ kan tó níyẹn gan á sì padà wá máa gbé basement wọn Ah, you know so so that's it and when you look at it i'm sorry to say go and look at the ages of ladies from 35 <laughs> 45 50 fifty that are doing that are doing thirty fifth birthday alone, fortieth birthday alone, fiftieth birthday alone, fifty fifth birthday alone, and their husband is still alive. Most of hmm. them they actually belong to that carcass because you see 20, 30 people surrounding them. You would never see any family structure surrounding them to celebrate their birthday. You would never see any child surrounding them to celebrate their birthday. Those are the ones that fall into that category. Then you now see a pack of men in one side of the party, or you know, seated there, oh, drinking, and I see a leg Venezuela, a leg Venezuela. Our customer. They our customer. yeah. So whether you like it or not, it's a it's a very common thing. You, you it's mm. a very eh? common thing these days. So it, it's not a new thing. And tobacco new go low, tobacco live, are low. It's just should just walk away from it. But with our Niger girls, though, that is what they do. And one jẹ́ kí ẹni tó ń ṣiṣẹ́ kó more she. You know, so if you labor, you do the same job, they will tell you they have a business they are running. They will tell you they have something they are doing behind that they are not showing you. No, that is what they are doing. Ah. that is what they are doing. Shop tán ṣí nìyẹn. Ẹni tó bá dẹ̀ ti kàn wọ́n ló ṣí pension account pẹ̀lú wọn and you continue to service it until topolo èèyàn bá ṣí sílẹ̀. You know, so yeah, that's what he said. That some of them are married. If you listen very well, he said some of them are married. Yeah. You actually said it. And it's, and it's the new thing. And you have all those pastors, bishops, imams, and everything that have slept with them, even empowering them spiritually, you know, so that they can, they, they know that is what they do. So they empower them so that they can pay their tithes. And when you look at them, when they even put them in church positions, and you'll be like, oh, this person, oh, would you, oh, no. you, you think they're just servicing the church, but they're even servicing every member of the church. You know, so be that was a church, no, no, that was so or no. It's it's very sad situation because uh, the way 2019, okay, I had to do a bunch of investigation after the guy died, and um, what I found out, it was sad you know mm. it hmm. was it was sad mm. because mo wá at the early stage tó fi lọ mí kí ni then mm. another one that even called from uh, the Emirates like few days ago because the wife is happens to be in another country too. Mm. Similar thing is happening to him, and what he just did is look, I do Adurowo by loan every month. Show the bedroom, Koba loan, Fun wole and Iyawole yen ó dẹ̀ ṣe tá a sọ yìí. ṣé àtọ́jú ẹ̀ ni ṣé òun ò fún ní ni òun gbé mọ́tò one round ten k sí nídìí ó tún ní accident ó tún lọ change mọ́tò yẹn kí ló tún fẹ́ kó ń ṣe pé wọ́n tó ṣe wọ́n tó ṣe gbogbo ẹ̀ ló kó kalẹ̀ and i'm like look tiẹ̀ wà lára ẹ̀ tèmi wà lára mi but most men that will celebrate put pictures up there tó máa ṣe gọ̀ṣù gọ̀ṣù gọ̀ṣù gọ̀ṣù tẹ̀lé obìnrin that you think their home is actually clear most of them they actually feed from the house of their wife that is doing such I bet you ń ṣe fún ẹ̀mí ò ṣe mọ́ nìyẹn tí n bá gbọ́ pín mi tí mò ń ṣe fún yẹ ẹ̀mí ò on long n gbe and adaade then into ba gbo pin gbọ́ se mo pin mi tí mò ń ṣe ti pin ẹ̀mí mo ṣe mọ́ mo ah. so it takes the grace of God for a for an able-bodied man to be able to say fuck kids, Kerry ẹ And even while dating, till we are married to, to them, even the ones that the husband are dead, you will even find out they killed the husband because they want to live that lifestyle. Ah. And you'll be sympathetic with them. And most of the people that even attend the burial, they are pastoral. And she's living her life. And they will never get married again because that lifestyle is what they have kept. So ask them out a hundred times, they will always tell you no. Until to buy the code, you pay, oh, they have a pension account. Okay, they came in on my shame there. So that's that's just what I've seen. No, I'm telling you, I've ah. seen it. I told you I'm a living witness. I've seen it happen to like two, three friends, even more than two, three friends. And I know of two, three ladies that I can say yes, can can face to this is what you are doing. you know. So uh, that's just my own contribution. Somebody said, "Are you in Atlanta?" Because this is Atlanta story. Oh. Um, <laughs> ó dàrọ. <laughs> Ẹ <laughs> He said he won't tell us. Wọ́n ti sá lọ.